ومثلهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان حليما رحيما يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سليما يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله واحسن الهدي هدي صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها ان كل محدث بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الكافر الذي يرسل أجل محمد صلى الله عليه وآله وسلم ثم على آله النبي وعلى أصحابه النبي

فيقولون الإسلام كتير الإسلام السلام عليكم ورحمة الله وبركاته Gẹ́gẹ́ tó ṣe wà nínú ìgbésí àwọn àbá àwọn tó lọ. Òun náà ni kí wọ́n máa ní ìgbésí kan láti máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹni pé èyí ìgbẹ́gbẹ́ tó ń lé ẹ̀ṣọ́ wọn àlẹ́ ìfẹ́lẹ́ tó ń ṣe tó ń gbé ojú àjẹ́ láyé. Àlẹ́ ìwà sọ pé àjẹ́kẹ́lẹ́ náà wú wọ́n lọ sí ní ìfẹ́lẹ́ ìgbìyà. Ó kí àwọn tí wọ́n bá ń jẹ́ àpá àwọn ni wọ́n ti gbogbo àwọn ìrẹsì ẹ̀rọ ọ̀gá. Ní ti ṣe ọmọ ń ṣe àwọn ni wọ́n ti mú wa títí àwọn afá yìí náà ní àwọn náà wá ń gbẹ́sẹ̀ yìí ṣé ká lọ sọ̀rọ̀ ìlú láwọn ìṣàlẹ̀ yìí àlámọ́lé yẹn ti wà fún wa abẹ́lé wa èyí tí a ti mọ̀ nínú ọ̀rọ̀ ìjọ wa kọ́lọ̀ kọ́lọ̀ ti kó dàbí wa lọ́wọ́ èyí tí a ti mọ̀ kọ́lọ̀ tó lé kó yé wa kó lè kó fún wa láti fi máa lè. اللهم آمين هذه ذكرت في أكثر حلقة من مشرف أم بيضاء من أبي المؤسسة وأهل السنة والجماعة قراءة الحدود الثلاثة وأدلتها نبي عبد wàbẹ̀ náà ẹni tí ó ṣe abájọ gbogbo ẹni tó rà yìí ẹni tó tó fi tó rà yìí ní ọ̀rẹ́ ọlọ́pàá wa ṣàwọn ẹlẹ́sìn ọmọ ẹni rẹ̀ náà kíra ìlú ìfẹ̀lẹ́ta ẹni tí ó ń kọ kíra náà àwọn ẹni ẹ̀ṣọ́ mọ̀ṣánmẹ́rin ló ń الشيخ محمد بن سعد بن وهاب apá ìgbà ìmọ̀ púpọ̀ tí a máa ń ka àwọn apá ọdún náà ní àgbáyé irú àwọn apá àwọn yìí àwọn ilé tí èèyàn gbọ́ nípa wọn tí wọ́n máa gbọ́ bí wọ́n ṣe ìtẹ̀lé ayé wọn lórí ẹ̀kọ́ ńláńlá náà ni yóò jẹ́. وحتى نكرا على كل ثلاثة مثلا آتي شرعي من شوفي وفايت لعيني الشيخ محمد ويسعد الله لو جرى تحصيل لنا نعم بسم الله الرحمن الرحيم كل شيء أو ذكر تهنئة بالأنهار أو نسأل الله تعالى الوصول الصلاة واعلم وحدك الله أنهم نجمع عنا فأنهم عقائد الظالمين الأولى العلم وهو معرفة الله ومعرفة الدين ومعرفة ومعرفة دين الإسلام بالأدلة الثانية العمل به الثانية الدعوة إليه الرابعة الشكل يستجيبون لله تعالى بسم الله الرحمن الرحيم والعبد إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الحق وعملوا الخير اللهم أعترى على أصول الثلاثة قال شيخ الإسلام محمد بن عبد الوهاب اعلم خلق الله انه يجب علينا تعين اربعين ثانيه الاولى العلم وهو معرفه الله ومعرفه نبيه ومعرفه دين الاسلام بالادله الثانيه العالم به الثالثة الداعية إليه الرابعة الصبر عن الأنابيب والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعزم إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شيخ محمد العيد وكتاب مولانا الشيخ محمد بن عبد المهران كما خبرنا شرعي التي وقدر عليها في الوقت الصالح فاطمة تزوج لوري قلوب ọjà ìwọ̀n kan wọ́n dákọ̀ pé àwọn ní Muhammad bin Abdullah bin Sulaiman bin Ali bin Muhammad bin Ahmed bin Rashid At-Tamimi sheikh wọn bí wọn ní lẹ́yìn ìgbà tí a lẹ́nu ṣe ìjọ wọn kọ́dà ẹni bí wọn ló ń bóyá tó máa ìṣẹ̀lẹ̀ ayé àwọn sàhábà yìí kọ́ra àwọn jìnnà gan-an sí gbàtà wọn sábà jẹ̀ wọ́n kú ní tàbí wọ́n ti wọn ní one thousand one hundred and fifteen lẹ́yìn ìjọ one thousand one hundred and fifteen ẹgbẹ̀rún ọdún kan àtọgọ́rùn-ún àti mẹ́jọ lẹ́ẹ̀dógún náà ní ṣé wọ́n lọ́dọ̀ ẹ̀ ní wọ́n ti wọn. nínú mẹ̀lẹ́dá bí ẹni pé kàlẹ́ńdà ti àwọn sọ̀rọ̀ ṣàǹtíyà wọ́n ti ní seventeen ó ti lè dé seventeen o three seventeen o three tó náà ní wọ́n ti ṣe fún ọmọdé náà fún ọ̀ha. ṣé wọ́n dàgbà bí ṣíṣe àbí ọ̀dọ̀ bàbá wọn náà ni wọ́n gbé wọ́n jẹ́ àṣẹ àpòlọ̀ ọ̀la ní ìlú àdàtìlẹ́yìn náà lọ́dún ìkọ̀ ni wọ́n jẹ́ sheikh bàtọ́ bẹ̀rẹ̀ tẹ̀lé ayé wọn حفظ القرآن قبل ظل غروره على العرش يمكن تمر ميوا وبحفظ القرآن ṣẹlẹ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ayé yìí kí ẹ bá ń gbọ́ ẹ̀kọ́ táwọn ọmọ rí kọ́ ń bẹ̀ ni pé àwọn dáadáa tó wà nínú ìṣẹ̀lẹ̀ ayé ẹni yìí gbọ́dọ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn báyìí ẹni tó ń lò ayé wa nínú mọ̀lẹ́bí wa ọmọdé mẹ́wàá tí wọ́n ti hapọ̀ hàn ìyẹn ní bá wọn kókó rọrùn ní ìpínlẹ̀ ó rọrùn ó rọrùn torí mi kẹ́rọ yá ọmọ kéèké ní ìsinmi ìjọba ọdún mẹ́sàn-án wọ́n ti hapọ̀ hàn ní ìfẹ́ mọ́mọ́ kan ẹ̀mí kọ́lọ́mọ́sá àti àdékọ́lọ́dá fọ́mọ́ rẹ̀ wọ́n yìí ọha fura nkùtù pé ó kọwị, wà kọ́wì tí ikú rẹ̀ wà yàrá mo ń gbọ́ ìdíjàn tí ó kò síbi tẹ́ bá bí báyìí yóò mọ̀ bá lọ́dọ̀ ẹgbẹ́ ìjọba ni bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ pé kọ́dà bàbá wọn kọ́ọ́dé ni wọ́n adájọ́ náà ni wọ́n nílò ẹ̀yẹ́ náà pẹ̀pẹ́ tí ó bá jẹ́ adájọ́ ẹ̀sìn ó ló fi àpá àlàbíà lò wọn náà ni wọ́n hàkọ́ ọba wọn ní kùrán wọn náà kọ́ ní kùrán. bàbá yẹn ti máa ń sọ pé kọ́mọ yẹn máa tí wọ́n ti pa ìmọ̀ọ́mẹ́sì fún ọmọ wọn láti kọ̀wé ìdílé ọmọ mẹ́wàá wọn náà wọn ni ti sọ ọmọ kékeré bíi ṣe ìmọ̀ọ́mù tí wọ́n lọ pàtàkì yìí ló ń gbàdúrà bàbá rẹ wá sí láhàbọ̀ fọmọ yìí ti bàlágà tó fún ọjà pámẹ́lẹ́ǹtì ẹ̀ fún ìmáàmà tòbá tí àwọn ọmọ lọlé pé ó kọlọ lè pé kọlọ kọlọ ha kọlọ hàn ó ti ha à n wọn fi dùn tí wọn fi rí òun náà ní kọmọ rí nǹkan yẹn lò bàbá rẹ sì pàmọ́sálá ti fi fòfin òun kọmọ rí kí bákan náà wàjà wàjà ó sọ̀rọ̀ bàbá rẹ sì ó fẹ́ àwọn òkè bí ṣe bàbá rẹ̀ ṣe ń bàlágà báyìí ní ọmọ ọdún méjì ìlànà ti bàlágà ṣẹ̀fọ́n lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ tí wọ́n yàtọ̀ sí wa ìdàgbàsókè wọn ti wa wọ́n yàtọ̀ sí wa ọmọ ọdún méjì ìlànà ti bàlágà bàbá rẹ̀ sì lọ fẹ́ àwọn ọkọ̀. irú eléyìí náà kò máa ń jẹ́ ìwòye fún àwa náà tí bá ti rí ọmọ wa sáwọn àpẹẹrẹ pé ó ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀rẹ̀ tí ọ̀fẹ́ máa bá a mú òun ní ṣe ló ṣe kọ́ lẹ́lẹ̀ wa ta ló ń pè kọ́díjà ta ló ń pè ẹ̀ẹ́n à tètè yá fojú wáyà yìí tó lè mú ẹni tó máa ń bá sọ̀rọ̀ tó lè mú wa. pàtàkì jùlọ ẹgbẹ́ kò tẹ̀ kókó àwọn ajú ọmọ tó bá lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìtẹ̀lé bẹ́ẹ̀ nǹkan tó ń sọ yìí nù àbẹ tí o kẹ́kọ̀ọ́ gbogbo gbà kọ́ọ̀lù gbogbo gbà yóò jáde lọ́dẹ kọ́ọ̀lù ló à ìdíyà kíyèsí bàbá sẹ́kùn mọ́nà bẹ̀rẹ̀ ha fún ìgbéyàwó fún ìyẹn kí bó ajẹ́ kọ́ dọ́ọ̀lẹ̀ ni tí a bá ti rí pé ó fẹ́ mọ ìwéré ìwéré káàkiri àbí ìyẹn fẹ́ sọ ọmọ yẹn ìrọ̀lẹ́ kó ti dùnà bàbá ni fẹ́yàwó fún ọmọ tí bàbá yẹn kọ́ wa máa tọ́jú ọmọ tó sì lọ tọ́jú ìyàwó yẹn náà papọ̀ tuntun tó burú ẹlòmí lè wọ́n fẹ́ torí kí ni àwọn èèyàn ń ṣe o tọ́mọdé báwọn lè kọ́ wọn lọ́mọ lórí kan yóò ti máa tọ́jú ọmọ yóò ti máa tọ́jú ìyàwó òun ẹ̀mí nípa kò kí ló dé sí ìwé nílẹ̀ ẹni lọ́nà àlẹ́ ẹ̀ àbí kò tí ń dé nǹkan yìí ọ̀la ẹ̀ ọkọ̀ wọ́n wà ní àìbùdá tí wọ́n ní àwọn tó ti wá lórí òru àná wọn mú wá ọyá wọn kára lé kàkiri ìyàwó bàtà ìmú kí ló ti gbìnà rú nǹkan báyẹn fún ọmọ ẹ̀ fún ẹ̀ bá dé náà ṣe lẹ́yìn ìgbà tí ó wá fẹ́ ìyàwó kan wọ́n á tún gbé àwọn níbi káwọn tó ń ṣẹ̀kọ̀ọ́ wá jáde lọ. ibi tó ti ráǹfà ní ẹ̀kọ́ ni bí wọ́n lọ sí ọmọ wọ́n ti lọ lè ṣe hajj. ìgbà tí wọ́n lọ lè ṣe hajj yìí wọ́n wá tòkó lẹ́yìn hajj ti àwọn àǹfààní Mẹ́dínà wọ́n pé owó lọ àwọn àbá ti pọ̀ gan-an. tòlẹ́ ìgbà tí wọ́n kó ní mẹ́dínà tàwájà ilẹ̀ mẹ́t tó tó lọ sí mẹ́t wọ́n tó lọ sí bàtọ́ wọ́n tó lọ sí sáàmù tó nítorí àlékún ìmà. lẹ́yìn ìgbà tí wọ́n ti yẹn tán tí wọ́n tí láwọn ìlú yìí wọ́n rí àwọn ọ̀làjú ìmọ̀ tí tó bá jáde lọ́ta tẹ̀sán sọ́kọ̀ọ̀. الثقافة الدينية يمنع ولا جوالسين ولا جوالسين تغاري ولا جوالسين níbi tí wọ́n ti lọ lè kí wọn. Tòun náà ni kí ọmọ ní ẹgbẹ́ pé wọ́n tó fún ọmọdé. Ó lójú ẹni tí ó mọ kéwú tí ò ní títò fún ọmọ lọ kéwú rẹ̀. Ẹni tó bá mọ kéwú tòkúnbọ̀ gbọ́dọ̀ wà ní òkúrò rẹ̀ o lè má jẹ́ tòkúnbọ̀ ìlú wọn ó lè jẹ́ gbèsè international ó lè jẹ́ ti tòkúnbọ̀ àárín ìlú ìlú wa kankan àbọ̀kọ̀kan nínú òru rẹ̀ lè dòkó tí tòkó tó di gbogbo ọmọ kí mọ̀ yẹn ó ti lọ́la ju ìmọ̀ wọn òun náà ni pé sọ́kọ́ gbàgbọ́ ha wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn afá oríṣiríṣi àwọn ará lẹ́yìn àtàwọn ọ̀dọ́ tó ti pé ń lọ káàkiri bá kọ́ra tó mọ dákọ́ lẹ́ẹ̀kan yẹn wọn lọ ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn tó lẹ́yìn ìgbà yẹn ṣéèkì wá rí pé á nígbà tí wọ́n ń kẹ́kọ̀ọ́ yìí làwọn nǹkan kan wá ń yé wọn àwọn nǹkan tó wà ní ìlú wọn ní ọ̀yẹ́ ìlà yẹn àtàwọn ìlú mi tí wọ́n ń kiri káàkiri tí wọ́n ti wá rí pé á àwọn ìlú táwọn ń wòye wọ́n rí pé mẹ́jì lápèjì o wọ́n lè mọ̀ ká àárín lè lè kọ́ra fà wọ́n lè àkọ́ ìdè fà sídà wọ́n rí pé á káì àwọn kurapat àwọn àdápa irọ́ tó ti lọ mẹ́sìn ọ̀pọ̀ àwọn àdìsọ́kàn burúkú tí ò dá wọ́n ti pọ̀ pọ̀ láyé á ní èdè pọ̀ yìí tí ọ̀pọ̀ ti jáde káàkiri ara rẹ̀ nítorí lórí ni pé wọ́n rí pé nílùú Islam tẹ́ gbogbo orúkọ kàyé ìpè bá fọ́ra ṣáàmù náà gbogbo ẹ̀ pátápátá ìlú àwọn mùsùlùmí ni ìlú àwọn lágbáwá ni wọ́n rí pé á ah, àwọn aburú tó ní agbára ń bẹ nínú ìlú yìí ara tí wọ́n rí tó lágbára jù bẹ́ẹ̀ ni pé فيها قبور تنتسب إلى بعض أصحاب الرسول صلى الله عليه وسلم يحج wọ́n ní àwọn ẹ̀rọ náà tún síbẹ̀ àwọn èèyàn wọn tọrọ nǹkan tí wọ́n bá fẹ́ níbi àwọn ènìyàn rẹ̀ ṣé o fẹ́ pé á ah, kìíní ọ̀pọ̀ nínú ìlú yìí ní hijaz yẹn ni pé hijaz máa ní hijaz yẹn ni pé mẹ́ka àti madina nìyẹn o ó ní á ah, níbẹ̀ yẹn ò náà ka tàfàdé kòkòrò sàhábà àwọn yẹn kúmọ̀ lọ lè ń ṣe bẹ́ẹ̀ ní sàárẹ̀ àwọn sàhábà náà wọ́n ti bẹ́ẹ̀ ní bá kúrá náà ó tó gbọ́ àwọn ará iraq àmọ́ wọ́n sọ pé irú tó orí yàn ń bẹ ní ìrákì náà á ah, wọ́n pè ní wàhálà òun eléyìí gbọ́dọ̀ àwọn wà ní kọ́hẹ́rà ó wà ní yamani nílẹ̀ wọ́sàn ní ìyàtọ̀ jàhìlìyà àwọn òṣìṣà ẹ̀ ń bẹ pé kí wọ́n ń bọ láwọn ìlú yìí lẹ́yìn ìgbà tí Islam ti dé bẹ́ẹ̀ Islam ti wá fẹ́ kú ẹbọ ti fẹ́ ráyè níbẹ̀ ṣé kò wá wò pé ah, wọ́n ti fa ìsìláàmù yìí padà wọ́n ti yí gbogbo ìpínlẹ̀ ẹ̀kọ́ ni wọ́n ti yí padà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún kíyèsí ìlú lárúbáwá wípé òṣèlú wọn tí wọ́n ń ṣe kò sí ọ̀rọ̀ ẹ̀sìn bẹ̀ mọ́ rárá yẹni pé wo lo ṣẹ̀rí àwọn ọmọ ọba náà rárá kí ni yẹn ní ń ká ṣètò ọ̀rọ̀ ọ̀hún lára pé wo ló ti fẹ́ ṣe àtúnṣe àwọn nǹkan yìí ẹ̀rì jẹ́ tó bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí kò sì fẹ́ lo ẹ̀sìn tí ń kọ́ ó fẹ́ lo ẹ̀kọ́ yẹn bínú rẹ ti gbọdọ̀ mọ bàjẹ́ nù àtúntí ọba mẹ́rin kò dáa tí ọba ti mà náà lẹ́nu fẹ́ kan tó bá ní kan ti kó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn inú ìlú nílọ bàjẹ́ tó bá ń rí pé ah inú ìlú náà ń dẹ́wọ̀ yìí lẹ́yìn ọ̀gbọ́n ọlọ́run lò títí ẹ̀ tí mo rí ba ṣé kò ń rà bọ̀ ọ̀háàbò ba àwọn ẹgbẹ́ bó ti di بعد رجوعه من رحلته العلمية ابتدى دعوته قبل أو توقف بتواجه كنا قبل بتواجه العلم إما قبل دعوة أو قبل إما أقول يقول لكتنا وتدقبل إنما صار والله يقول الله إلينا فوعد أتاجيوته ìdápọ̀ ní ká pọ̀jú mẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ṣẹ̀dí ọ̀rọ̀ fíkì ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀kọ́ kódà àwọn aláàd àwọn tí ọ̀tún mọ̀ fi ń gbọ́ nǹkan yé náà sọ́rọ̀fù balábọ̀ gbogbo ẹni kéèyàn gbìyànjú láti lọ lè kọ́ àmọ́ wọn ní àwọn lè fìdáyé àwọn lè fìdáyé òtí ìmọ̀tín jẹ́ ìtúlò àkídà alùsùnà wal jamaa mọ́níhàjì lágbájá ọ̀dà lọ́nbákàkiri nípa ọmọ tí ń jẹ́ mẹ́nàjì gan ó kò kẹ́kọ̀ọ́ bá kẹ́kọ̀ọ́ tó ẹgbẹ́ ni ó bá kẹ́kọ̀ọ́ yá wa máa máa rẹ̀ mẹ́nàjì ẹ̀ mẹ́nàjì náà ọ̀rẹ́ ìṣẹ̀ yóò tó máa bìyànjú jùbẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ báyìí ó kọ̀kọ́ kẹ́kọ̀ọ́ wàláì àbí bí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ pé pé ó lé tó báyà ló jẹni lọ́rọ̀ fojú kẹ́kọ̀ọ́ náà akọ̀rọ̀ áàní ẹ wo kan tí olúwa yìí wà ní akéré ẹ̀yẹ kéré ní ìsinmi ọ̀hún àwọn bàtà tó kéré jù báyìí lọ bí agbàtà fi ń wà ní ìdájú tá à ń ké sára yìí níta àwọn ọmọdé ń ta kọ nígbà wọn lọ́gbà ni àti orin kíkọ orin lárúbáwá ni o orin lárúbáwá tó máa ń ṣe ìyàwó ọkùnrin lọ́nkúnmọ́ ọkùnrin gbọ́nkú yẹn máa ń sòkú ọkùnrin tó táwọn ẹ̀mọ́ mi ṣe fáàrí gbà yẹn tó irú nǹkan báwọn náà sì ní ń túmọ̀ pé àwọn èèyàn mú tó ẹ̀kọ́ ni tó irú ẹ̀ nítorí káwọn ọmọ tó ni pé ẹ̀kọ́ tí ó ń ṣe ẹ̀sìn láǹfààní amòtò tábà bẹ̀rẹ̀ síra yìí náà á padà tó rí sí ṣé mo ń lọ bọ̀ táwọn náà fún ṣé kò wá rí pé ah, àwọn ní bàtà wọn ti kẹ́kọ̀ọ́ tán yìí ẹ̀ka wọn bẹ̀rẹ̀ dáwà ṣé kò wá bẹ̀rẹ̀ dáwà láti ilé wọ́n ń ṣàlàyé nǹkan èèyàn gbàgbọ́ pé kì í tẹ́bọ. kódà wọ́n ṣàlàyé yẹn débi pé àwọn àti bàbá wọn gájà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀. torí bàbá àwọn ò rí sí àwọn nǹkan kan tí ṣé wọn làbọ̀ padà ní ọ̀làjú rẹ̀ tó yí wọn pé á ah, eléyìí ẹ̀bọ ni o bí ìmọ̀ pàtàkì àwọn pé kọ́mọ lọ síbi sàárè wọn tí aláwọ̀ níbi àtàbárò kò kí lọ́wọ́ ṣe ìṣẹ̀lẹ̀ àtàbárò tó wọ́n ti padà gbà tí ṣèkì mọ́mọ́dù abdulhab wa múra sí kan akíní yìí ṣe àní ó ta ko òfin ọlọ́run àwọn àti wọ́n ti ní ìjà bẹ́ẹ̀ ni ọmọ ìyá wọn fẹ́lẹ̀ ń bẹ òun náà mọ̀tẹ́wù gán lè náà ní jẹ́ àwọn àti wọ́n náà ní ìjà àmọ́ di pé nígbà yẹn tí ìyọba ń jẹun tí ọlọ́run fi òdodo ẹ̀ kò ní èèyàn irú àwùjọ wa yìí ká padà síbẹ̀ tí a tó ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ àwọn bàbá wa ìlànà tí àwọn ń tọ̀ tó jẹ́ ìlànà súnmọ́ mẹ́tọ̀ náà ní ìgbẹ́lẹ̀ kò jọ ìlànà lójú wọn ọjọ́ bíi pé ìgbésùgbé òun lẹ́fẹ́ gbélé yìí ọjọ́ bíi pé ẹfẹ́ máa bàrẹ̀ jẹ́ táwọn àgbàlagbà ṣe jẹ́ kalẹ̀ ní kódà àwọn ọ̀dọ́ wa tọ́jú wa bí lẹ́yìn náà wọ́n fẹ́ dalé orú ni àwọn bàbá àgbàlagbà yìí ló fẹ́ máa takoṣẹ́ wọn lẹ́yìn tó yẹ kó tòun níbẹ̀ orí bẹ́ẹ̀ tó ń tá a rí tá a kà ṣẹ́ni tó burú jù ní kó jẹ pé o ò rí nǹkan kan kà ọkàn sọ̀rọ̀ fẹ́nu o ò mọ òwúdò kankan ọkàn sọ̀rọ̀ fẹ́nu ọkàn sáfẹ́ máa bú àwọn èèyàn ètò burúkú yàn yóò burúkú yàn láyé yóò sì burúkú yàn jọ́ gbọ́dọ̀ àgbéyàwó òun náà ní pé ṣé wọ́n ń ṣàlàyé fún bàbá wọn gbogbo àwọn ọ̀rọ̀ yẹn bàbá náà padà gbọ́ ọ̀rọ̀ yẹn yé torí pé bàbá yẹn àlà àìlè mo jẹ̀lẹ̀ àfàlà ńlá làwọn náà bẹ́ẹ̀ mo ṣàlàyé ní ẹ̀sán tí kò wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ dáhùn yẹn láti lé tó wọ́n fi ẹnu ṣe wọ́n fi kọ́lá mu ṣe tó bàbá yẹn padà gbà ọmọ ìyàwó tí mo dá kọ́lẹ̀ sílẹ̀ ìgbà tó ti fa wàhálà tó ní agbára tó ti fa wàhálà tó lágbára sílẹ̀ yẹn tí ó lọ́ba rí báyẹn ṣe pé bàbá tó wá nítorí tó máa lè jù ní tí ẹ bá ní bàbá tó mọ̀ kéwù tó a máa lè kán ẹni tó bá jọ máa fa tó lọ wá ní kó wá gbó tó nà yẹn wá àsìkò yìí nínú ìlú yìí a máa lè àti kí ẹni yẹn kó farabalẹ̀ gan kó sì mọ ọ̀nà tí mo fi gbé ọ̀rọ̀ kalẹ̀ níwájú ìgbẹ́ tó bá rí báyẹn nígbẹ̀yìn àwọn náà padà lọ rí ibi ọ̀nà ìṣẹ̀lẹ̀ tí kò padà rí àwọn bàbá mi ti pé wọ́n lé ní bẹ̀rẹ̀ wọ́n lé ní bẹ̀rẹ̀ bàbá yà padà wọ́n fẹ́ á ah! dúdú ọ̀rọ̀ níjọ́ kan bẹ ọlọ́run ṣe wọ́n tí ó tí ó tẹ̀lé nínú ẹ̀yà yìí. à ń ṣe mítìnì nínú ilé wa mítìnì fámìlì. tó ẹnìkan wá jẹ́ wá ní gbogbo àwọn àgbàlagbà ló wà mẹ́ wọ́n ti pàwọ́ náà sí. ẹnìkan wá ní gbogbo táwọn sọ yìí gbogbo táwọn sọ yìí ká àfà àgbàlagbà kan nínú àwọn àgbàlagbà lọ lẹ́yìn tó jẹ́ àgbàlagbà lọ lẹ́jì kẹ̀kẹ́kẹ́ wà ní àní àìgbọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ yìí sọ̀rọ̀ fáwọn ọmọ yìí máa ń sọ pé bọ́ nínú nǹkan báwọn bàbá yìí ti kú àbí sẹ́wọ́n ti wàláhì kàlá sẹ́wọ́n bàbá yìí ti kú wọ́n ni wọ́n mẹ́lú fáfáwọn obìnrin àádúrà rọ̀ ní ìfẹ́ ìnáná فقالوا التي تبغي فقاموا بنفسي قال الله سبحانه الدولة لكن فاعل تام السلام عليكم في كل فاعل أما إما يقول أبو نفا ne àti gbogbo tàbí ẹ̀ ń sọ ohun àti ẹ̀yẹ̀ lọ so òun náà ni pé èèyàn níbi ìfarabalẹ̀ tó dáa láti ti bá àwọn èèyàn lò tí wọ́n ń gbọ́ ẹni tó ṣe kókó ní pé tó láti rẹ́dì láti gbọ́ àbúrò ráǹfààní àti máa ṣọ́ ìsábọ̀sọ̀ tiẹ̀ kí ti lọ́nà kọ́ yẹ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ nìsín ẹ máa gbọ́ nìsín àá àti ẹ máa lò ó nìsín náà ẹ máa lò ó nìsín wọn báwọn jà ẹ máa wọ̀ ta lọ́dọ̀ ibi tiẹ̀ jọ. fanẹ́lì sọ lọ́wọ́ àlẹ́ tọ́lá mọ̀já ọ̀jẹ́ sọ fáwọn ẹ̀fẹ́ máa gbọ́ nìsín sì máa lò kó sì máa rí bẹ́ẹ̀ náà kò pẹ́ bàbá akẹ́kọ̀ọ́ الشيخ وابر دعوة يتبعونها جاهر قومه بالدعوة ودا إلى متابعة الرسول وأنسى من يقيم التنبيه النبي دعوة انتباه من تدعوة السنونة وسنة النبي انت ما تبوجه لنوره ولا لكي إما التنبيه النبي أو تما تبوجه لنوره النبي يعمل يعني إما التنبيه torí ó kílẹ̀ fáwọn èèyàn tẹ̀lé àlẹ́ ìsọ̀lọ́ àwọn ìsọ̀lọ́ níbi ẹ̀sìn níbi ìwà níbi ìṣesí tó bẹ́ẹ̀ sì ní kí wọ́n tẹ̀lé ànábì yẹn náà lè fi rí ìsinmi ó pèpè sí tó bá kan náà ó sì ń sọ fún wọn pé yẹnì kí wọ́n jáwọ́ níbi àwọn àkídà àkọ́ ìdí dọ́ọ̀là àwọn àdìsọ́kàn tí máa ń sọ yẹn nù tó ó ń pèpè sí ike ń takò àwọn àkídà yẹn ẹni tó bá ń jẹun ní dáhùn òdodo nítorí ẹ̀rọ ń ṣàlàyé ni pé n tó bá jẹ́ ẹbọ tó tako àdìkọ́ kan tí mùsùlùmí gbọdọ̀ lé ẹ gbọdọ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ní gbọdọ̀ wọn tọ́ ní lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ ìgbà tí ṣéèkì bẹ̀rẹ̀ dáwà yìí dáwà pé ẹmọ tẹ̀ bọ́ máa ẹ̀jáwọ́ ẹmọ tẹ̀lá mẹ́rin sọ̀rọ̀ àtọ́lọ́mù nìkan gbogbo nǹkan tí ń jẹ́ ẹbọ táwọn ń pè ní ẹ̀sìn ní ṣàlàyé rẹ̀ fún wọn ṣàlàyé rẹ̀ tó léyìn náà ẹ̀bọ náà ni léyìn ni máa kọ́ ṣe dídí sí ni ẹni ni pé àwọn ọ̀pá ni tí wọ́n pláàni débi pé yàní wọ́n fẹ́ yọ lọ láti lọ lè mú kí wọ́n kán lù pa tó báyìí nìyẹn débi pé láwọn ìtàn yóò bá họ fi yé àwọn èèyàn rí àwọn bàtí ṣé ti gbọ́rọ̀ rọ̀ yìí àwọn ẹni wọ́n sọ pé ah, ó fẹ́ da òkú nílùú yìí torí kìí ṣe ìlú tí bàbá rẹ̀ ìlú tí tí bàbá rẹ̀ wọ́n ti padà mú kúrò ní ọ̀rẹ́ náà wọ́n wá sí ara ìṣáàlà ní ìkàkà tó àwọn ìwà ni kó lù kó padà sílù rẹ̀ wá padà sí ọ̀rẹ́ yìí náà ìgbà tí ṣe padà sí ọ̀rẹ́ yìí náà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dáhùn àwọn náà wọ́n bẹ̀rẹ̀ dáwà tó ṣe pé sáfà bá wọ ní òlu wọ́n sọ kalẹ̀ fún ẹnìkan tó pè ní Osman Osman yẹn ọgbà fàlà lè jù tó ọ̀rọ̀ èèyàn méjì ní wọn àwọn èèyàn kọ̀ọ̀kan èèyàn méjì wọn rán yín wá bá pàpé afáńlá kan dé lóyè tó bá ti dé tó bá ti ń sọ̀rọ̀ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ lẹ́bọn nínú ìlú fún náà lọ́ni ọmọ sọ̀rọ̀ ẹnì wọ́n ti máa ń gbáwẹ̀ wọn àwọn ń gbáwẹ̀ ẹ̀ǹtí kùránù ẹ̀ǹtí kùránù à ibi kàlẹ́ tẹ̀ máa wọn lọ yìí kọ́ wọn ni àkílẹ̀ wọn ti àkọ́dá ní wọ́n sá ń bẹ̀rẹ̀ náà ti dáwà sẹ́ni kaba ti wá ìṣe dáwà sẹ́ni kaba ti wá ìṣe dáwà wọ́n sá wá kí ni o pápá ńlá dé nùlù kò lẹ́yìn ìgbà yẹn ọ̀rọ̀ yẹn padà dọ́dọ̀ ọba yẹn náà ìgbà tí ọba yẹn gbọ́ ọba yẹn ní àkótó àlà ń ràn lọ́wọ́ wọ́n ṣe ti pé wọ́n bẹ̀rẹ̀ dáwà dáwà ń dídí pé àwọn ẹbí kan mọ́ ní pé yìí àwọn èèyàn máa lọ ń ṣẹbọ níbi rẹ̀ ẹ̀bá wa gbé ọgbọ́n tó pàṣẹ pé ẹgbẹ́ ìdílé àbí tó ní ọ̀nà yìí wọ́n kọ́ ní ẹbọ kan síbẹ̀ ẹ̀sọ́ dídí jì lápèjúwe wọ́n ti lajú síbẹ̀ pé ìjọba fẹ́ lóyà rẹ̀ wọ́n bá pa wọ́n ah, kí ni ẹ wá káwọn èèyàn lára pé ah, àwọn òní ń kala àwọn oníkéwú náà oníkéwú tí ò fẹ́ fẹ́ fẹ́ ọlọ́run wọ́n wá lọ sọ́dọ̀ ọba tó ṣe pé òun tó ń lágbára ju ọba òyìnbó lọ tó òní amírù àṣìṣà tó ọba àṣìṣà òun kọ́ ẹni mẹ́mọ́n bin Muhammad olówó pàṣẹ fún ọba òyìnbó yẹn pé lé Muhammad bin Abdul Wahab jáde kó lóòlù tó ṣé kò ti jáde kó lẹ́yìn màá ṣe fi jáde kó mbẹ́ ṣe fi rìn káàkiri tó wọ́n rìn láwọn nìkan kódà kó tó rán bí àwọn akọ́dà tó ní kó lé kó tẹ̀lé ṣe fi jáde kó gbọ́dọ̀ mú nǹkan bí kan ọlọ́pàá lé yẹn jáde pé ọ gbọ́dọ̀ mú nǹkan kan kó mú lórí kò ní ṣe fi jáde kó mbẹ́ ṣe fi kó lẹ́yìn kó kó lórí tán akọ́dà padà kódà ìtàkàgbé wá pé akọ́dà yẹn ló padà bí pé yín kọ́ sí àyè tó ó sì gbìyànjú láti pàṣẹ tó wọ́n yọ ìdàbà ìwọ̀n rẹ̀ rọ tó kò rí inú òkú kò ní ṣètò bí bá dé lọ ṣe ti ń ga sáàrù ń ga sáàrù ń ga sáàrù tọ́lọ́wọ́ jọra mo ṣe ó padà padà sílé tó lẹ́yìn ìgbà yẹn ṣé kò wá lọ sí ìjọ pẹ̀lú bẹ̀rẹ̀ ìyá bẹ̀rẹ̀ ìyá yẹn ọlọ́dún wa gbàdá àwọn ní ààyè dáadáa tó ọba ìlú yẹn náà òun náà gbọ́ dáhà àwọn lò rẹ̀ òun láìpẹ́ àkíní ah, gbogbo àwọn ẹwà àti ẹbọ dẹ́n sí yìí á òun ò wọ̀ wọlé sí. tọ ọlọ́ba dáwà rẹ lọ́wọ́ ọba gbọba láàyè gbogbo ṣe kọ́ bẹ̀rẹ̀ dáwà rẹ gbogbo tó bá jẹ́ àyè ẹbọ yóò pàṣẹ ọ̀rọ̀ lé kó ìfẹ́ rí àwọn ẹ̀yà yẹn ma tó ti pé ọlọ́wà ní pété àwọn ṣe fún rẹ̀ gbogbo táwọn yẹn máa lọ lè sáré tí wọ́n kọ́ létí tọkọ létí tẹ pẹ́lú yìí tó fọ́nà ilé ìbẹ̀ tán fi kọ́tìnì sí ní ìbẹ̀ tí wọ́n fi fáànù sí nítàrí inú ìlú yìí lọ ẹwò kan tó ṣé ó tó wá fi fáànù sí lásán ni wọ́n yóò mọ̀ ní ọbẹ̀ lórí sọ̀rọ̀ nǹkan náà ni ìtọ́ dákọ́bò ó dákọ́bò jù báyìí ìtọ́ fi géètì sí sliding glass gbogbo ẹni bẹ́ẹ̀ lórí yìí nítàrí tó ẹ̀dá pọ̀ tí ẹ tí ẹ bá ń sọ pé ìtẹ́sí ẹni yẹn ò ṣe ìsáàkì dáadáa ni o títí lọ ní burú sí ni o nípa ọ̀rọ̀ ọlú àwọn nǹkan báyẹn nípa ọ̀rọ̀ sàárè àtẹ́lẹ̀tẹ́lẹ̀ sàárè kẹjápọ̀ àwọn àfa ìlú ńláńlá kan tó jẹ́ àfa lọ́rin tí wọ́n kọ́ lé sàárè rẹ̀ lérí òǹkàlùkù máa ń ní ká sàárè ni sàárè náà máa ń òǹkàlùkù ní ká sàárè náà wọ́n ti máa ń pè bí kálímọ́kúbárà kékèké lẹ́yìn ìkùlé òǹkàlùkù ṣe máa ń nínú ọba tó ti pé àwọn èèyàn ti pé wọ́n ti èkó sínú yàrá kó làwọn ti èkó sínú mọ́sálásí nílùú yìí ní mọ́sálásí nù kéé tó wájú mọ́sálásí ń bẹ o níwájú ìmáàmù gẹ́gẹ́ báyìí wọ́n tún síbẹ̀ nítorí wọ́n ń bẹ ìjọ tó ti sínú mọ́sálásí gẹ́gẹ́ turu eléyìí nínú ìlú iná tẹ̀ wọ́n kọ́ mọ́sálásí àwọn ọ̀pọ̀ wa na òun pé irú àwọn nǹkan yẹn ní ṣé kò ń jà lógun ọlọ́wọ́ àwọn àtẹni tó ń jẹ ọba àlú ọwọ́ wọra wọn sọ ẹni wọn bí pé kí ló ní ìdàpá títí ká ju fọwọ́ pàpà fáni àkótó tí mo ní ìdùgbé ká fi ṣẹ̀rí ọlọ́run lélẹ̀ ká máa lò ó kó yẹ pé ìjọba wa kó di ìjọba ẹ̀sìn tó ìtumọ̀ ní ìbí ọ̀nà ká pa ẹ̀wọ̀n rẹ̀ lòlù yìí lọ́yà ọba yẹn ni oúnjẹ Muhammad bin Saud lọ́lùkọ́ rẹ̀ tó òun ló di mamlakatul arabiya as-saudiya lónìí tó òun ló ti bẹ́ẹ̀ ọba àwọn ọkọ̀ wá ní ah, òun ṣe tán ọwọ́ àwọn ṣèkì lọ́wọ́ ọ̀rọ̀ dáwà lọ́wọ́ òun ti ń ṣèjọba ṣèkì náà wá ń fi ìjọba ẹ̀kọ́ lílẹ̀ gbogbo ní jẹ́ òfin wọn ó dófin ẹ̀sìn bẹ́yẹn ṣètò lú wọn ó dé tòlú ẹ̀sìn tó òun ni ọṣẹ́kù lónìí ní mọ́mílẹ́kà arábíyà sọ̀rọ̀díyà kò sí ẹgbẹ́ lórí sàwọn ojú ni mo rí eré pa ẹ̀rọ ní sàwọn ojú lónìí ẹwà àtọ́dún àti three hundred years ní sèkè sixty seven sèkè mọ́tò àgbà ọ̀hà. ní bẹ́ẹ̀ ní sàwọn ojú tẹ̀tẹ̀rẹ̀ ní mọ́tò àní mọ̀dínà àwọn ayé ẹbọ wà ń bẹ̀. tó kọ́ lọ́dọ̀ kan náà wọn lọ lórí náà gbogbo àwọn àyè tá à ń dárúkọ yìí kọ́lọ̀ kójú tó yí padà. ọ̀la àwọn kan bẹ wa fún yàtọ̀ bá dá sí kòmó lùdì kẹ lọ sí àwọn sàárẹ̀ àdúgbò wa kẹ lọ wọn kí wọn wọn táwọn èèyàn ń dẹ́wò mẹ́ tó ó tún wà ń bómi náà bẹ́ẹ̀ náà kẹ lọ wọn táwọn èèyàn ń dẹ́wò mẹ́ tó gbúrò àwọn yìí ń tí máa fi hàn pé àpẹẹrẹ pé á ah, ìlú yìí káàì ah, ó lọlẹ̀ nǹkan ò yí àwọn èèyàn nǹkan ò yí àwọn èèyàn torí èmi ọmọ ń tẹ́fẹ́ ti òkú ṣe tẹ́tì mọ́ wá sí mọ́nu lé tẹ́tì mọ́ wá fa fáànù síbẹ̀ tẹ́tì mọ́ wá lẹ táìsì síbẹ̀ ní ọmọ tẹ́fẹ́ ti ṣe. wọn lọ kọ́mọ́sá sàánú fún wa tó anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ìgbà tó ṣe pé òun jọlẹ̀ tó ṣe pé ó ju gbogbo èèyàn lọ́tẹ́ bá lẹ́ni ọlọ́ọ̀ni wọn anẹ́bí ju wọn lọ anẹ́bí wọn tó tó Allahumma la taj'al qabri watanan yu'bad bàtà náà ń ànábì ń bẹ̀rẹ̀ pé ṣé ọlọ́run o sàárè ní mọ́jìká òyìnbó wọn wá bẹ̀ wá mọ́ wá tọrọ nǹkan mọ́jìká mọ́ wá tọrọ nǹkan mi sàárè òun tó ajé pé bẹ̀rẹ̀ yẹn wà pọ̀ ọ̀dọ̀ tó wà níyà yìí tó àmọ́ tọ́lọ́ bá tànú kọ́lọ́ bá ní kọ́rọ̀ yí àwọn èèyàn sẹ́nà tí orí tí ó kúrò pẹ́ bọ́ bá ti ń bẹ́ẹ̀ lẹ́lẹ́ táwọn èèyàn bá débẹ̀ máa ń kọ́ ẹ̀bọ́ kùsì àbí òkùsì nù náà bíṣẹ́ pèsè nìyẹn wọ́n ti ti dáwà kódà dáwà yẹn padà bí di pé ó padà di pé wọ́n ti jihad ní jihad ogun gidi ṣé ti jagun rẹkẹtẹ fún àwọn ọdún pèsè wọn máa ń lọ́wọ́ dáwà táwọn ìlú kan pé ẹgbà fọlọ́run ẹ mọ̀ ṣẹ̀fọ́ mọ́nú ìlú yìí ó ní arọ́ àwọn ọ̀bẹ bọ̀ wọn àtẹ̀wà tèyí o ẹmọ̀ ẹmọ̀ fẹ̀júdí àwọn oníkan ẹ̀wà bínú ọlọ́run ẹ̀wà jáàmù kàmọ́rú òní yìí irú àti òní òdi òní yìí tẹ́nìkan mọ́rù pé kò sí jihadi à ń bá yẹn já o ẹ dákun kò sí jihadi à ń bá yẹn já tí mo gbọ́ lórí ojú sẹ́nìkan sọ pé ilé àwọn ọmọ ìyá fẹ́ràn lè ṣe jihadi níbo wọ́n lọ́nà ògbólówó ní jihadi tọ́fẹ́ jihadi bó níbo wọn ni àwọn kan wá ń ṣẹbọ nílùú yìí ẹ lọ ṣe wá sí fún wọn ni bí wọ́n fi lọ ṣe jihadi tó bá pààyàn mọ́ndà ńlá ẹni wọ́n kú síbẹ̀ ni náà òun ni pé nǹkan ká gbọ́ yìí nìyẹn tábà ń ṣe kò wọ́n lọ ṣe àwọn tí kọ́kọ́ establish dáwọ́là náà wọ́n ti kọ́kọ́ establish islamic government nínú ìlú wọn náà báyìí lẹ́sọ̀ abẹ́rẹ́ jihad kúrò ọba gẹ́lẹ́ ọ̀pàṣẹ bóyá olè bá wọn jà náà àwọn ọ̀rọ̀ yìí wọ́n ní bẹ́ẹ̀ nínú ìròyìn táwọn afá ròyìn nípa ṣùgbọ́n wọn lọ́dọ̀ ọ̀fà wọn ṣe ọjà àìlàmọ̀ tó bá pè lábàá tún náà tó bá ní àìrí kọ́mọ takò bídíà kò sí ìjábà tún náà ìyẹn mọ̀ ń ṣàlàyé pé bídíà ọ̀dà níta akọ́ àtọ́wọ́ bí ń dáhùn àpá tún náà mọ̀ pé a ló ṣàlàyé léyìí bídíà ní ilé ọ̀dà wọn ẹ̀jẹ̀ náà tí o bídíà ní tó bá ṣe máa ń ròyìn ṣèkà Muhammad máa lọ hábọ̀ ni. na ṣéèkì tó jẹ́ kàṣá nínú òṣìlá tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ṣéèkì mọ́mí sí máa ń yanjú rẹ̀ ìyẹn ni kó jẹ́ tó nílà káyì iṣẹ́ tó ní ẹ̀ lọ́dà bá gbogbo gbogbo tí àwọn kí láwọn dàrú ní eré papọ̀ àà yóò dàrú tí bá dá bìtì náà lẹ̀ tí bá dá wàhálà kalẹ̀. ṣebí ṣebí ṣebí yẹn ni mọ̀rọ̀ àti mọ̀tọ́ lé ń bẹ ìsìkáàbọ̀ akọ́kù dọ́rọ̀ ń bẹ. tùmílẹ̀ tó kí ọ̀gá nínú àwọn ọ̀rọ̀ mọ́tò àkókò kàwá torí kò sẹ́ni kan tí ó jẹ tó ti gbọ́n tí ó sọ nílà káyì tí ó ní kí n kọ́mọ ẹ̀dá lódò wọn là tó ṣéèkì jẹ́ kashafun lil muskila fasihul lisan ẹnu ṣéèkì dá ọmọrọ̀ sọ ọmọrọ̀ gbé kalẹ̀ qawiyyul hujja kéde pẹ́ẹ́nu dá lásán mo jẹ́ àwọn tó mọ̀ ń lágbára tẹ́tà bá ń ka síra yìí ẹ̀mọ̀ pẹ́ẹ́nu tí wọ́n mọ ẹ̀rí يعني تلوح مما حياء علامات الصلاح قلت نسيا نيوتي شيخ انا تيم روي قلت يا بات لي وضع حتما ريا فلقين وجو ني جواج جوبيا ورين رواية لاقو سوريني كنو جمو وما ما خشي وان لك كا كا كا كا سوري يمن نيكو يعني قرة العين كل قرار العين قرارة العين خشي نمو جيه ẹ̀ríkọ́ náà lẹ́nu kọ̀ọ̀mọ́ wà lẹ́sọ̀lá wọ́n ti bá wà lẹ́bi gẹ́gẹ́ wọn pé yóò mọ̀ smile ni ní ìrìn àlẹ́bi ni tó wọ́n bá jẹ́ kótó rẹ̀ lé ọmọ jù wọn àmọ́ kọ̀ǹtù rẹ̀ ọmọ jù wọn àmọ́ kọ̀ǹtù rẹ̀ tẹ̀kọ́lé wọn lọ́wọ́ dẹ́lu mi lẹ́nu pé ojú ọkàn máa lé náà ní àmọ́ kọ́ àwọn pé ìdílé wọn fẹ́ẹ́ lójú bá nìyàn àwọn ọmọ jùlọ nípa ìdílé àwọn ọmọ jùlọ àwọn ojú àmì àríyàn bá wọn rẹ́rìn lọ́ọ̀ yìí tó bá rí pé pẹ̀lú ìtújú àmọ́ ìtorí pé bóun ti rẹ́rìn sí ìtún ìmọ̀ ti ẹ̀sìn ọlọ́run ti ẹ̀yẹ nìyẹn lè lójú fún rẹ́rìn yàtí ló jẹ́ wọn lè ẹ̀yìn tẹ́ mọ̀ ti ẹ̀sìn ọlọ́run ti ẹ̀yẹ sí ẹ̀mí ọ̀la ìṣirò gbọdọ̀ ẹ̀sìn ẹ̀rọ dàgbà ti rún kàkà bá ẹ̀ ọ̀sìn ẹ̀bí ẹ̀ èèyàn bínú torí kí nìyẹn torí ẹ̀sìn ọlọ́run ọ̀la bákan náà ṣéèkì jẹ́ pé ṣùkùn sí ìtàn wọn dáa wọ́n dá kí ọmọ tó ìtàn ara rẹ̀ ṣe kí ọmọ bá ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ kalẹ̀ látòmí ìwà rẹ̀ dáradára ẹwọ bí mo ṣe ní ẹwọ bá ṣe ń ka ìfẹ́ ṣe kí ló ti bẹ̀rẹ̀ ẹ̀mí ayé rẹ̀ wàhá kọ̀ọ̀rán ó kí lọ́dọ̀ bàbá rẹ̀ ọjọ́ ìmáàmù ó ń rìn mọ́ káàkiri tó irú àwọn ìkẹ́ báyìí lọ́dọ̀ ẹ̀ka náà kó ká mọ wípé àbúlé ní oṣù ní ìtàn rẹ̀ nínú ìgbésí ayé mi pípé nǹkan burúkú ní wọnú ìgbésí ayé mi ṣé kò yọ ìbáàdà wọlẹ̀ ìbáàdà ṣé kò fẹ́ràn bákan náà يغضب عليه من كرمه. kára والله، sheikh ọ̀làwọn nítorí bá ní ọ̀rọ̀ fáwọn èèyàn nítorí bá bá ìṣúkà nǹkan wọn àti ah, ìwà ní ètò wíwọ̀n ètò mú nínú ìwà àwọn kápọ̀ wa ní ẹ̀mí ọmọ tí wọ́n ti dáwà tí wọ́n ti náwó à ah. <laughs> ó ti dáwà wọ́n sọ iná là ń sọ yìí àwọn àwọn àgbàrí tẹ́ bá lọlé wo sheikh imam shafi ilé ti rìn náà ìmọ̀ràn àwọn ẹ̀yìn fàbẹ́kiri wọn náà ni ẹ̀fọ́ ọmọ náwó ọmọ kúrò àwọn sàhábà nàbì ọmọ náwó àwọn sùdẹ̀ǹtì wọn tó òun ni pé ìròyìn wọ́n ti wá ń ròyìn wọn ni pé wọ́n jẹ́ tó ṣe pé yàní yóò kò lè tò lè la fi lóṣìṣẹ́ wọlé tẹ̀sà wọ́n fẹ́ tó wá àti fún yàn torí ọlọ́run nínú ọlọ́run wà lẹ́nu wọn kí n kìlọ̀ fún torí ọlọ́run kí n ṣe pé mo fẹ́ yẹ pẹlẹ rẹ ìjọ pariwo rẹ káyé orí bó ṣe rí ìfẹ́ bá ló ṣe kẹ̀kẹ́ lónìí tó bá kan náà inú àwọn tó fi ròyìn ṣéèkì ni pé káàdà mutawadi àìn ṣéèkì ní tẹríba máa ànà náà ti yọ ẹ̀rùmúnà wọ̀yọ̀mbòrú náà wù ilẹ̀ yìí bẹ̀ àìn níta ọ̀hún. àwọn èèyàn máa ń ọmọ ọmọ ọmọ yìí gbé ṣéèkì tó bí gán ní ṣéèkì mọ́nà bọ̀ ha àmọ́ ṣéèkì mọ́ rẹ̀ àwọn lẹ̀ bẹ́ẹ̀ bá ah, bá bẹ́ẹ̀ báyìí kẹ́ ti dá mi mọ̀ pé nìyẹn tó ti pé aburú ni kí ọlọ́mọ lọlé ṣe pé kí n wasọ́ lánlá nìkan àmì tó bá jẹ́ àfa pàtàkì lọ tó bá ń jẹ́ àfa tí àwọn èèyàn ń wò ó dáa kí ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ jẹ́ pé ọlọ́mọ wa lé àwọn èèyàn lárí síbi aburú àti ibi ayé ọ̀rọ̀ àmì ká ní ọ̀gá fẹ́ràn ayé ọ̀gá fẹ́ràn ayé tó ṣe pé àlẹ́ ìtọ́lọ́ ayẹyẹ ṣe é kẹmọ́ ńlá lọ́ha wọn bá kánà wọn ti máa ń ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtẹnudó jólówó àtẹnudó jáláìní àtẹnudó ń jẹ́ tó gbajúmọ̀ àtẹnudó gbajúmọ̀ wọn máa ń dùn pẹ̀lú ẹni bọ̀dì déédéé ni kì í ṣe kókó ara wọn kan pé pé yóò ní rẹ̀ kí orin sí wọn tó bá rúlórí yóò ní rẹ̀ kí orin sí méjì bolo méjì àwọn tó bá rí ẹni tó bá tẹ̀lé jù lọ́nà tàbí tó ló bá jìmọ̀ kò ní fọwọ́ sí lórí eléyìí o ìwà tí o bá bẹ̀rẹ̀ ní pé ìyẹn máa ń dúró gbòòrò ó dúró kan náà tí ó ń dúró pẹ̀lú èèyàn ní nílò ìrísí ni mo ń sọ o ìyẹn lè yàtọ̀ nínú ọkàn mọ́tò yẹn àmọ́ ìrísí ojú ìbáyọ̀ sọ̀rọ̀ ìtújúká kí o báyọ̀ ṣe dédé mẹ́rin ṣé kòkó síra gan tó pọ̀ ìsábùtàn ṣe àwọn afáàmì ọ̀sán pé òun náà ló gbajúmọ̀ jù nínú síra wọn bákan náà káṣí ìṣubú ṣáàjì محتكر السيرة النبوية وبعدنا نصيحة المسلمين بخاتم المسلمين وأنه سرع كتاب الكبائر وبعدنا آداب آداب المشي إلى الصلاة تقول أتم المطمطلاتي وبعدنا مسائل الجاهلية وبعدنا أحاديث الفتن وبعدنا أصول الخلافة شيخ واقو ní 1200 1260 cikin wani one da is from India. ṣẹ̀rí pé tó tí wọ́n ṣe gbé dáwà tó lágbára lọ́wọ́ náà ọlọ́run tó ní kẹ́mi wọn ó So tó náà ní ìgbìrì lọ́wọ́ kò ní kẹ́mi yóò الذي لا يمنع ذلك أبي سعيد الخدري لا يمنع أن أحدكم رهبة الناس أن يقول بحق إذا رحاه أو شهده فإنه لا ينقص لا ينقص لا ينقص من أجله ولا يباعد من رزقه Ànábì ní tó bá ń sòdòdò tó bá rí sódòdò ni Ànábì ní má ti fún ẹ̀kọ́ ti sọ́kù rẹ̀ o má jẹ́ kí ẹrù àwọn èèyàn ti sọ́kù láti kọ́ torí pé kíni tó bá ń sòdòdò yẹn ò lè ní kí ọjọ́ orí rẹ̀ tó lò láyé kọ́ adínkù kódà arúgbìkí tó ní ní òun lẹ́kọ́ mọ́ ni ìwọ́n ní sọ́nà bá kọ́ fún ọ kò ṣe kúkú ní one thousand two hundred and six ìlú tó kúrò ló jẹ́ tẹ̀rẹ̀ ìyá ìlú tó ti padà àtàtà yẹn ni pé ìlú tẹ̀rẹ̀ ìyá yẹn tó wọ́n ti sọ wọ́n sí ilẹ̀ wọ́n á wò bàtà sọ wọ́n tán wọ́n ní wàlámù yọ ẹ̀rùbím wàlámù yọ azọ́n kọ́ burúkú wọ́n pàtàkì sàárè wọn kẹlẹ̀ lè wáyé pẹ̀lú wa tó wọ́n ti sàárè wọn sí mọ́kúbára bó àwọn èèyàn ló kú ẹ̀ lé dáa máa bó ṣe fẹ́ wọn àpá nù ìjọba wọn ti fà wà fáwọn torí pé kí ni àwọn èèyàn máa ń pàtàkì àpá lójú ayé tó bá tó kú tán náà àwọn èèyàn tó pàtàkì rẹ̀ tó ìpàtàkì ẹni máa ń di wàhálà fúnra ìlú mi ò lọ́wọ́ fọwọ́ kàn án tó ń lọ ìṣẹ̀lẹ̀ níbi kan fúnra ìtò ní pátí màjì láti káàkiri yẹn Umar ibn Khattab radiyallahu anhu wọn ra àwọn èèyàn tó kàn lọ ṣe dáwà níbẹ̀ ìgbà tí wọ́n dé ìlú yìí wọ́n kàn bá pé òkú kan wọ́n tẹ òfin yẹn kalẹ̀ wọ́n wáyé pé òfin yẹn gbogbo ṣe wà náà lọ́wọ́ àkọ́kẹ́rì pé ibi kankan já níbi irun níbi ẹgbẹ́ orí rẹ̀ báyìí ibẹ̀ mọ́ ẹgbẹ́ irun jáyà yìí ọlẹ́nu tó dìkù lára rẹ̀ náà nìyẹn àwọn ènìyàn wá ń bí wọn pé ẹni yìí ti kú tó gbò wọn ni ah, àwọn ènìyàn sọ yọdún kọ́dà bàbá àwọn fẹ́ sọ fáwọn ọ̀gá àwọn fẹ́ ń bá òkú ìláyè ni ah, wọ́n ti tẹ́sọ́ yìí kí lè mọ́ ti ń ṣe wọ́n tó jù bá ti rọ̀ nílùú àwọn tó gbó fún yẹn títa àwọn tó gbé wọlé padà òjò ti bẹ̀rẹ̀ wọ́n mi tó kú yẹn náà máa fi ń wá à wọ́n bá padà wọ́n bá sára fún ọmọ rẹ̀ bàtọ́dọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ wọ́n rẹ̀ à ẹ padà lọ́bẹ̀ òkú yẹn ẹ lọ gbé fún mi tó wà ń kẹ́ wá sí sí. ìlú padà sọ pé òkú ànábì ọlọ́run kan ni ọdún kan sin sí pé wọ́n palẹ̀ Daniel ẹ̀ eh, Daniel Daniel náà ló fa ànábì rẹ̀ tó wá ní pé ọ̀nà tẹ́wàá gbà sí òun ni pé ẹgbẹ́ sáré sí ọ̀nà bí ọ̀nà mẹ́wàá nínú òlu ẹwà gbé òkú yẹn jáde ní òlu ẹwà sí síbi kan ẹwà bu òkú ìlú kù mọ́lẹ̀ àwọn èèyàn mú bí ibi tí wọ́n tẹ̀lé yẹn ní bó ti yẹ kí wọ́n ti bá wọn fáwọn yìí rẹ̀ tó kù bá ti kú kan gbé lọ bẹ́ kọ́kàn select àwọn ìyàgbọ́ wọn tó ó kí wọn fi la kọ́kàn select àwọn ìyàgbọ́ wọn lé wọn á gbé tàbí mẹ́rin kalẹ̀ wọ́n bu mọ́bì kan wọ́n bu àwọn olùkú wọ́n mọ́bì kan mẹ́rin lórí kí wọ́n fi ṣe tòtòrí ní táwọn èèyàn lọ́lẹ̀ dánwò ń bẹ̀ torí ẹ̀ náà ni táwọn èèyàn máa lè kó àwọn máa fi gíláàsì títà lé wọ́n máa oṣù kọ́dà ìlú yóò tó fi kéde sí ẹ̀ bọ́gílárì ó bèbí pé wọ́n ti táìsì ó bèbí à lélẹ̀ ah, òbúrú ọ̀la òbúrú ọlọ́kọ̀ọ́ ṣàtàlẹ́ wa ẹni pé tí a lè ṣe kó dàbọ̀ ha ah, tó wọ̀ fún ẹlé tó ẹni kẹ́kẹ́ yìí ti wá bẹ́ẹ̀ àwọn afá máa ń sọ pé wàhálà dá dẹ̀bí lónìí àìlá nàìjíríà ìjà àwọn ẹ̀kọ́ lè tọ́ka sí pé afá yẹn rí dáwà ṣe orí dáwà ṣe tí ẹbí yí àwọn èèyàn débi pé ní òde bí sáré rẹ̀ rọ́ṣùmọ́ wọn ní ṣé ẹ̀ka Muhammad bin Abdul Wahab نعم دونك مي شوفو كتبتها كنت مجال بطريقة كيف نمضى من الأرض الوضع مالية الشيخ دالة ترى قالوا اعلم رحمة الله أنه يجب علينا تعلم أربعين مسائل شيخ لنا اليمة اعلم لليمة رحمة الله قالوا طبعا الحمد ẹwù ọ̀rọ̀ ìbáyọ̀tọ̀rọ̀ ọ̀fẹ́ tó yẹ léṣe bóyá orí ẹnìkan ọ̀wọ́ tòkòtò lóbìnrin tọ̀ àbí ó mú kíni sọ̀rọ̀ ẹ̀mú nìyáàtì oṣù kọ́rùn àbí ó mú oúnjẹ wọ́n gbé tíra fún oṣù kọ́rùn àbí ó tó máa ọwọ́. àbóde kíní kébé o dè mọ́ ọmọ e nídìí àbóde mọ́ lọ́rùn ọmọ olè yín kẹ́lú nǹkan tí ń sọ nǹkan tó lè mọ́mú rẹ̀ jẹ́ mùsùlùmí kí wọ́n á lára yẹn kí wọ́n á pè wọn pé eh, lọ́run jọ dáa fún ọ aburú ní sí ọ́ tó ikú wọn sọ fún ọ ní pé tó ti tọrọ yìí kọjá ẹ wo orú ẹni yẹn ẹ wọ̀rọ̀ àkọ́kọ́ ni ẹni kejì òun rí kẹrin ó dèkí lọ́rùn nkíni ọlọ́pàá jẹ ọwọ́ náà ọkọ̀ ọlọ́pàá ní ṣe yìí ẹ wo ọ̀rọ̀ méjèèjì yẹn síra wọn pé ìlànà ọ̀rọ̀ ṣì mẹ́ta lọ́wọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ kọ́ mọ̀ yìí fún ọkọ̀ bá mi sànù rẹ o fún ọkọ̀ bá mi sànù rẹ tó ìṣiṣẹ́ wo ìṣúlùbọ̀ àwọn àfáìsì yẹn fúnfún tàbí ìrìwà yẹn ṣòro ìbìtàlọ́pọ̀ lórí pé ẹ̀jẹ̀ ni èèyàn ń sànù ní bí ẹ̀fẹ́ bá sọ̀rọ̀ سمعنا ان هو ان اسماء من اعلامه وفقك الله تعالى تبع فاطمه الكريمه كل يوم ليس يعني كانوا مالين nígbà máa sọ fún wa pé ṣé mo lọ sí ìmúlò àbúrò ha nínú àwọn àfa wa ni àbáfa wa kọ́ ìka dáhùn náà ni pé àfa wa ni ẹ wo òṣèlú dáhà wa ìlànà rahim ọ̀sán mo lè mọ̀ ọmọ tó bá mi kí ọ kí ni kátó mo fẹ́ kọ́ mọ̀ ni pé anáwó yẹ jẹ̀bọ̀ ẹlẹ́yìn náà تعلم أربع مسائل شري بشكل ولا بعض الفكرة شرطيتي يا بابا قولك هي من المقدمة òfúlù sàlátà la fẹ́ kà àmọ́ kọ́kọ́ mú mọ̀kọ́dínà wa sẹ́ni gbogbo ìta ń kà yìí mọ̀kọ́dínà yìí mọ̀kọ́dínà yìí náà wà ní ìlùmọ̀ni ìlùmọ̀ni wọ́n ti kọ́ lọ́lẹ̀ mọ̀ pé يجب علينا قد تقواه تعلم أربع مسائل قالوا لما أو ميري كلمة مسألة يعني أو رسول mẹ́rin nìkan bẹ dandan ní kéèyàn mọ̀ tó bá nìkan jẹ́ dandan òun ní nǹkan pé tó bá ti mọ̀ èèyàn mọ̀ ẹ̀ṣẹ̀ náà kódà ìṣẹ́ náà òun lè jẹ́ kéèyàn mọ̀ jẹ́ mùsùlùmí tí ẹ̀ bá mọ̀ ìtàn yẹn lámọ̀dá yìí ṣẹlẹ̀ àwọn nǹkan yìí òun nìkan tó ṣe kókó tó yẹ kí mùsùlùmí ọkọ̀ kọ́ mọ̀ nínú ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn rẹ̀ náà ṣéèkì ní àlùkùlà alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó yẹ kí wọ́n mọ̀ òun náà ni àlẹ́ ẹ̀ẹ́d ọgbọ́dọ̀ ní ìmọ̀ tẹ́tà bá ń sọ pé ìmọ̀ kìí ṣe ìmọ̀ kápẹ́ńtà ọ̀ àlẹ́ ẹ̀ẹ́d ìdájọ́ kí wọ́n mọ̀ kí wọ́n ní ìmọ̀ tí ìbá mọ̀ kápẹ́ńtà ti ní ìsìn ìjọ àti kápẹ́ńtà ìmọ̀ ṣe ìjọ ti máa ń yẹ kápẹ́ńtà ní ti kápẹ́ńtà tó bá lè ṣe bricklaying ilé kíkọ́ tí n bá máa ṣe ìjọ ti bá níbi rẹ̀ nínú ilé ṣe kíni ń pò ní tọ̀hún pápá mi ṣe bẹ́ẹ̀ náà ni ẹ ṣe lọ́rìn ìjọ ti bá máa ìjọ ti bá níbi ẹ̀ lọ bẹ́ẹ̀ tó mọ̀ kó bá mi ràn ìgbà kan mi lọ àmọ́ ilé yìí ní títẹ̀ nìkan ò lè gbé tẹ̀ nìkan ni ó kájú kúlọ̀ gbọ́dọ̀ ẹ̀wọ̀n ní mathematics ní ètò ẹni tí ó bá mọ̀ kìí ṣe lẹ́gbẹ̀ẹ́ ó lè mọ̀ nǹkan míì ó lè mọ̀ English ọmọ physics ó lè mọ̀ chemistry so kọ́dà àwọn mímọ́ ní oṣù mọ́jà sí yẹn ọmọ ajá student ni ọ́ mọ́jà sí yẹn art student ni ọ́ kò kìí ṣe ìmọ̀ tó jẹ́ dandan nu amílẹ̀ ìta ń sọ yìí ìmọ̀ tó jẹ́ dandan ni o kí ni nǹkan yẹn wà wọ́n máa rí fọ́tò lọ máa rí fọ́tò lọ ọgbọ́dọ̀ mọ́ ọlọ́run wọ́n gbọ́dọ̀ mọ ọlọ́wọ́ bá kí ọmọ fi kàlọ́ lọ́rùn níbi lọ́wọ́ bá wà gan-an níbi lọ́wọ́ wà. sọ́kì bá rí ojú rẹ̀ dáadáa ni òun gbọ́ ìrẹsẹ́ tí mo fẹ́ jí mi kí n bu ni ọlọ́wọ́ bá wà. òbẹ́ ẹ̀ ń wá ojú kan tí ń bi tí ń bọ̀ ọ̀rẹ́ mi yìí ẹyẹ owó tuntun rẹ̀ ẹ ti dé tó ẹ ti dé tó ẹ ti kó ẹ ń wọ ẹni tí ń di pé ìbòrò ọlọ́run wà tẹ́tẹ́ bá bí kó àwọn ẹ̀yà àgbàlagbà ẹ bá bí wọn wọ́n ti pẹ́ wọ́n ti ń kírun tipẹ́tipẹ́ o wọ́n bàbá àgbàlagbà wọ́n ti ń kírun tipẹ́tipẹ́ kọ́dà àfa rẹ lòmíì tẹ́ bá bí pé ìbòrò ọlọ́run wà yóò sọ fún ọ pé gbogbo ayé lọ́wọ́ wà síbi tí ò sí tẹ́niyàn ọmọ lọ́wọ́ ènìyàn ọmọ lọ́wọ́ tọ́lọ́run ó sọ bí tó ń wà fún wa ló wà ní oṣù àlàárùsì òkè àlàárùsì lọ́nà wà tó ẹni tó mọ lọ́wọ́ lọ ọmọ pẹ́yọ kan ló sọ kọ̀ọ̀tẹ́ sọ́nà lọ́wọ́ fún méjì àmọ́ mo ara ní mo òun náà ni kí o fún mọ àwọn ìròyìn tọ́lọ́run ọba ní ẹ́ kí o mọ ìròyìn tọ́lọ́run ní kí o mọ ìròyìn tí èké fi ẹ̀ ọmọ tìlú ọkàn yàn ṣe àgbẹ́lómi ó gbà kọ́lọ́run ọba òkómi ẹ̀sìn dàtílé ẹran òkómi ẹran dàtílé ẹ̀sìn yóò ti lóhun yìí lọ́wọ́ náà ni pé ẹ̀ ẹ̀ ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lòsẹ́pẹ̀ fi ṣe àmọ́ tó wá rí tó fi kún un ní tara rẹ̀ tó ìtumọ̀ rẹ̀ ní pé yẹn kọ́lọ́ ní alábòsí náà nìyẹn gbogbo ẹ̀rú bẹ́ẹ̀ sẹ́rí yẹn gbọ́dọ̀ mọ lọ́rùn àkọ́kọ́ lò sẹ́rí ìṣàlùwà sábà ti ń lọ tó àmọ́ mẹ́nu kan àwọn oríṣiríṣi abẹ́rẹ́ ìṣèpìlẹ̀ ni wọ́n máa rí yẹn gbọ́dọ̀ mọ lọ́wọ́ báyẹn bákan náà wọ́n máa ẹ̀rí fẹ́ nàbí ìsìnkú ẹ gbọ́dọ̀ máa nẹ́bí sọlọ wọn wà nípa ọ gbọ́dọ̀ máa nẹ́bí rẹ ọ gbọ́dọ̀ máa anẹ́bí rẹ gbọ́dọ̀ máa lu èèyàn tí í ṣe ọ gbọ́dọ̀ máa rí ìròyìn tó ní ọ gbọ́dọ̀ máa ròyìn sánẹ́bí òní ó kọ́tẹ́ lè pa anẹ́bí rẹ gbọ́dọ̀ máa ó kọ́tẹ́ lè pé ọ gbọ́dọ̀ àwọn èèyàn ń sọ anẹ́bí ní ó kọ́tọ́ náà ń jẹ́ gẹ́gẹ́ gbogbo àwọn kan yìí ní gbọdọ̀ ìyà sí là ń sọ ojú ń jẹ́ mọ́nu tó ẹni yìí ní ìmọ̀ ẹ gbọdọ̀ rí ẹnu mẹ́ta wọ̀ sí máa ń fọ́tò wà àmọ́ ni a ah, mo ti nímọ̀ tó àmọ́ a ah, ò ní ìmọ̀ àwọn ọmọ ọmọ gbúdùn tàwé ìmọ̀ títí a àti àfọwọ́ àti ni wọ́n àmọ́ ọmọ tàwé tó wọn màkídà wọn wọn màkídà wọn mọ wá àti ṣe òótọ́ sí àwọn èèyàn ti wá sí ọ̀nà àkídà o tó fẹ́ bọ̀ òkú délé inú rẹ̀ ti tuntun báyìí tẹnu wọn dùn àmọ́ tó bá di ọ̀rọ̀ àkídà ẹ̀rù pé áá ẹ̀rù ti ń pẹ̀sẹ̀ ẹ̀rù ti ń kọsẹ̀ ti ń dojú bolẹ̀ ti ń kọsẹ̀ ti ń tàkìtì níbi ọ̀rọ̀ àkídà bàtẹ́ ìrọ̀lẹ́ ṣe wá sí tí ó sọ pé irú àyí irú àwọn ọ̀dọ́ yìí àgbọ̀dọ̀ wọn kú pé irú àwọn àgbàlagbà wọn ẹ̀hẹ́ sábà lóbi 100 ẹni tó kú gẹ́gẹ́ ọ̀nà ó bọ ọjọ́ tiẹ̀ lọ àmọ́rú àwọn àyè tí wọ́n bá kú àbọ̀jọ́ ọlọ́jọ́ lọ ni. tó apáàtì yẹn ó sì ń wá sí. tó ẹni pé ó ní màlúù tó àmọ́ kò mọ àkídà ọmọ àdìpọ́tò nàbí yìí yìí lọ́gbọ̀dọ̀ mọ anábì náà kọ́ mọ àníkítà lànàbì rẹ̀ kankan. ìtumọ̀ yìí mọ anábì ni pé kò í sẹ́wọ́n lànàbì wà ní ìgbésí ayé ẹ̀sìn rẹ̀ lọ́gbọ̀dọ̀ mọ anábì pé gbogbo ẹ̀sìn náà tó bá fẹ́ ṣe ọmọ òfin sànẹ́bì ló yá ṣe tó bá ti ní mu àlẹ́bì ló yá ṣe àmọ́ ẹ ọ̀bá wa ti mọ̀ ní tipẹ́tipẹ́ kò ní ẹgbẹ́ ẹgbẹ́ ìpín ọmọ tẹ̀lé wọn. tòmí ma ànẹ́bì yẹn táwa ma ànẹ́bì òun ní ń ti ká ọmọ polongo pé n ti ń jẹ́ mọ́wúlí dì kí lára ẹ̀sìn yìí kò sínú Islam tó rà ànẹ́bì ò ṣe àmà ànẹ́bì ni ẹgbẹ́ òun bá ma ànẹ́bì ló gbọ́ bẹ́ẹ̀ yóò ó mọ̀ tán rẹ̀ pé ọdún mẹ́wàá ní maka ó bẹ̀rẹ̀ ta òṣèjì ó tún lọ́dún mẹ́ta ní maka wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹ̀gbà yẹn ó kò ní maka ọlọ́mọdínà ó lọ́dún mẹ́wàá ń bẹ̀ tó ẹwà símò onídìdá ń bẹ̀ ẹ̀rí ẹni tó mo sọ̀rọ̀ ọ̀run ní ìfẹ́ àwẹ̀ gbàtúndé màdínà hajj gbàtúndé màdínà ní mo ní mo ní ìwà mẹ́ tó tó bá mọ ànẹ́bì kò ní báwọn ẹ̀dá bákan náà wọ́n máa àríkọ́ tó dín ní islam bin adéla wọ́n tó gbọ́dọ̀ wá mú ẹ̀sìn rẹ pẹ̀lú ẹ̀rí ẹni tó bá mọ ẹ̀sìn rẹ tó ń ṣe pẹ̀lú ẹ̀rí rẹ ẹni yẹn ló ní ìmọ̀ tó kó ṣe kékeré wá bí ó tó yẹn kílẹ̀ rí ọ̀rọ̀ àmọ́ mẹ́rí sì ń ṣe tòkòtò yìí ẹ̀wọ́n ní fún mi lẹ́yìn á ẹ̀rí rẹ̀ ń bẹ̀ tó ló ń bọ́ ẹ̀rí rẹ̀ ń bẹ̀ ìjáàbù tiẹ̀ ń kọ́ ẹ̀rí rẹ̀ ń bẹ̀ ní kọ́ ń bẹ̀ kó tó lọ ṣàlàyé rẹ̀ fún ọ kó wí ní yorùbá fẹ́ni wípé anabi sallallahu alaihi wasallam òun ló ní títí kò tó wa kọ́ mọ́ kọjá kókó ẹsẹ̀ tó o mọ̀ ni anabi sọ ni kódà ń tó dáa jù ní kí ọmọ ha ọmọ alágbáwa rẹ̀ ọmọ alágbáwa rẹ̀ kódà tó bá ma béèrè kódà ó bá kọ́ ní transliteration ni ìmọ̀ àtìfálà nílẹ̀ nìkan torí àwọn kẹrin tẹ́ tẹ́ bá fi ìtẹ̀lé ayé tẹ́ bá fi wu báwọn yẹn tí máa ń fi ọ̀rọ̀ ayé tí a máa wọ́n jẹ́ sọ̀rọ̀ tẹ́ kẹ́ ń sábò sí ẹ lónìí kọ̀ọ̀lọ́lẹ́wé o yóò wá gbọ́ àwọn àwọn àwọn blues náà gbọ́ àkẹ́kẹ́kẹ́kẹ́ ó mọ́ tó ń pọ̀ yóò sì máa yóò sì dé tí wọ́n tí wọ́n sọ ọjọ́ kò sì mọ́ túmọ̀ rẹ̀ kò sí tọ́ ha ma ní sọ̀kò tó gbọ́dọ̀ asfala min al-ka'bayn fasinna wọ́n ni ẹ̀yẹ kí wọ́n lè túmọ̀ rẹ̀ àmì ọ̀ àtúmọ̀ rẹ̀ fún wọn ìyọ́n mọ̀ gbẹ́sẹ̀ yẹn ti lò bójú mawa kí ojú àmọ́ mọ́ rẹ̀ sì yẹn lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan nìyẹn ẹni yẹn lẹ́yìn ya ní ìmọ̀ àmì wọn nímọ̀ ní pé ó ké oke ó ya. tàbí ẹ̀yẹ ń sọ délé ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀bà ẹ̀yẹ máa tẹ̀rí yọ̀yàn jẹ tó tó máa rí kọ́tù dín islam bẹ́ẹ̀ àdéhùn ọ̀rọ̀ àkọ́kọ́ nù ìmọ̀ ní jẹ́ ìmọ̀ lásán ni kéèkì pé wọ́n ẹni káwọn náà wọ́n sọ pé ìmọ̀ wọ́n ìṣàlàyé ti ń jẹ́ ìmọ̀ àtẹ́nìyà ẹlẹ́kẹ̀jì lẹ́yìn ìgbà tí wọ́n bá ma yìí tán àlà àmẹ́lú bìí fi ọmọ ibi iṣẹ́ kí n tó kó mẹ́rin ẹ̀wọ̀n tó ẹ̀wọ̀n tó kọ́kọ́ ti síwájú lákọ̀ọ́kọ́ òun lè mà gbogbo nǹkan tẹ́ ẹ bá lọ ṣe òfin ọ̀rọ̀ pẹ̀lú wíwádìí rẹ̀ wọ́n ní wọ́n sọ mọ́tẹ̀lá àwọn ẹ̀rí rẹ̀ ìtọ́ pé mi náà fẹ́ jí lórí ẹ̀rí rẹ̀ ẹnìkan bẹ kò kéwú ọwọ́ ń tó náà tẹ́nìkan bá wá tó bá wẹ̀lé báwọn tí wọ́n rántí wọn ṣe fún náà tó bá ń sọ̀rọ̀ fún wọn tó bá ń takò ó wà máa sọ fún pé ó kú mọ kéwú ó wà kó ẹ̀rí kudukudu kan wọ́n ta tòkọ̀ fún kọ̀ọ̀kan fún ìdẹnu síra yìí náà ni onímọ̀lúbì ní oníkà ẹni ó ní ẹ ìmọ̀ kéwú àmọ́ mo ní ọpọlọ ẹ̀rí ìdà ó ní òun náà rèé ó sì wá yọ fóònù ẹ sí ibẹ̀ fún mi ojú rẹ̀ gẹ́gẹ́ ẹ síbẹ̀ ó sì snap rẹ̀ ẹ̀rọ wọ̀rẹ́ ńlọ níwájú ẹni ó ń ṣe kí ni ó fẹ́ tẹ̀sí nu pé ẹ̀ní ìníyẹ ẹ̀ní sàn ní ẹ̀ní sàn bí ọtí máa ń tẹnu kọ́lá ẹlòmí náà ti ń gbìyànjú láti tún náà ó lè fẹ́ ti nǹkan ní ìrìnlẹ̀ pọ̀ tí ò ti mú rẹ̀ tí kanú lè fẹ́ ti dé bẹ́ẹ̀ pé kí ni yìí bó ṣe rí ni bá àbáyọ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń gbá pàtó ẹ̀sìn hàn ní kí náà ló ṣe kankan ẹjẹ́ ń bọ́ àwọn pé ah, ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ah, wọ́n ti sọ̀rọ̀ jù lórí rẹ̀ ah, wọ́n ti bàdá rẹ̀ tipẹ́tipẹ́ kí ni tó ṣe wàláì nítorí kan ọ̀nù fa ṣẹlẹ̀ wọ́n bàdá rẹ̀ ń wọ̀ kàn mí kí ni tó ṣe kankan lọ́kàn mí o ẹni tó nìkan ṣe nù ẹni tó gbọ́n nù tó wọlọgbọ́n òun ní rí èèyàn kó ní kó àgọ̀ káàkiri rẹ́lómi kan dààmú ara rẹ̀ káàkiri ni ẹ̀rẹ̀ kò ní sinmi mo á dáa kí lọ́bí lónìí lọ́bí lọ́la ìpínlẹ̀ ìpínlẹ̀ ní ń darí rẹ̀ sí ìpínlẹ̀ ní ń darí rẹ̀ sí bó jẹ́ ní gan bá sọ kí nìkan ẹ̀rí dà ẹjú ká ń gbọ́ kí òun dà tó ẹni mí lọ́wọ́ ká ẹni yìí kìí ṣe ẹni tó ń kí ṣe tálítàlì kìyà ni ọkẹ́ wọn fà á ni àwọn jẹ bẹ́ẹ̀ mọ́jẹ̀ kọlùkọlù alẹ́bí ìlà hasanà náà tó sẹ́nu táwọn yẹn bá ń dà òun náà mọ̀tẹ́lẹ́ wọn wáyé dá àtàwọn wáyé tó bá tó ń ta burú àtà òun náà tó ta burú tó mọ́ rí báwọn alẹ́bí wọn láti wọ́n fínú àwọn fúsàkùn ẹ dúró wọn tó fi dúró kẹ́kẹ́ ló fi jòkó ni kí ni ó mọ̀ ẹ́ tẹ̀yẹ̀ jòkó alẹ́ ìlú wọn tẹ̀lé ìkọlọ́kọ́ ṣàtàlọ́fọ́ wa náà àná wọn ṣe so ìdílé láì sàlá tó bá di ní ọjọ́ mẹ́jọ a máa lọ lórí àlàámẹ́lú bèyí tó ṣàlẹ̀ tó lọ àwọn ìṣúndí أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم. ìlà àwọn ilé ìgbìmọ̀ ní ẹ̀yìn ìwé àkúrú ọ̀dọ̀ tó ìlà ọ̀gá tó bá tó wá yá láwọn ọ̀gá ọ̀gá àgbáyé ìgbè ìta tó wọ́n wọ̀ báyìí láti ilé ẹ̀yìn ìwà rẹ̀. Nam ìbéèrè yẹn ìbéèrè tó dáa ni nípa pé bóyá ẹ̀yìn lọ́kú àbí ó burú fẹ́nìkan bí ó lówó kò lówó mọ́ ó wà ní pé ẹnìkan padà ta ó fún òun òun pa ṣẹ́rí kí nìyí ìsìnà ló jẹ́ wọ́n ìgbàgbọ́ ìsìnà lórí nǹkan yẹn jẹ́ fún ìgbàgbọ́ òṣèlú nítorí nínú ìgbàgbọ́ bá kídà ni pé kí wọ́n lọ pé àwòránwó wọn èèyàn ti yí wọ́n yẹ̀ wọ́n. ọlọ́run ní fáyà òun ní pẹ̀lú kí ọmọ abẹ́lá yé wà náà wọ́n rẹ̀ fún ẹ̀ níyà. kò kẹ́kẹ́ wọ́n gbọ́dọ̀ pọ̀jẹ̀ kódà kéèyàn rí èèyàn báyìí kó sọ fún ọ pé ipa òní jagun méjì lálẹ́ yìí ẹ ti rí ẹni wọn fi jagun méjì lọ sọ kẹ́rí wọn tó ní ìgbàgbọ́ sọ pé ọkàn tó ibẹ̀ ń pè pé wá ń kà ike òun òun palápájá ní òun lẹ́gẹ́ tẹ́ bá wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àìsàn ni àárẹ̀ ni àlìjẹ̀mí kó tó wọlá àlìjẹ̀mí ni tó àlìjẹ̀mí ni máa ń ṣerú àwọn ọjẹ́ báyẹn àbí kó tó jẹ́ àárẹ̀ ní ètò ọmọ inú ti pẹ̀lú ọpọlọ tó fọ́nà ọmọ kékeré mi náà yẹ́n máa ń wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n kẹ́lá oníkẹ́mọ ní àjẹ́ kan bẹ́ẹ̀ nìyí kan wọ́n lọ mítíìnì fíìmù fíìmù ní ẹ ẹ kẹ́jẹ̀ sáré òbírí bọ́lá kan bọ́ ọmọ kọ́ kẹ́jẹ̀ sáré òbírí ẹ̀kọ́ ba lẹ́jẹ̀ ẹ̀kẹ́kẹ́kẹ́ wọlé àlè tó èyí tí wọ́n fẹ́ dà ń gbẹ̀gbẹ̀ nìyẹn ni ọ̀rọ̀ àkúdà náà àwọn àlùjẹ̀mú gbìyànjú láti fẹ́ ba ìgbàgbọ́ jẹ́ pé tí ẹ bá ti kú lẹ̀ kan kò tún jí mọ́ ayà kúránì ti bẹ̀ pé thumma ila rabbikum thumma yawm al-qiyamati tub'athun àlùjànnú bẹ́ẹ̀ ta kó pé ó pé òní ọ̀rẹ́ ní sekínì ìjọ ògbóni àlùkìyàmọ̀ kọ́ ni yóò tó yí de ike ìyẹn lè kú kọ́mọ́tì kù ìgbàgbọ́ yẹn làwọn fẹ́ bàjẹ́ sọ ìgbàgbọ́ tí wọ́n ní kí àgbọ̀dọ̀ gbàgbọ́ kọ́lá ni tó àdúrà ìjọba kó tu la nínú bá sọ̀rọ̀ ni tó tí a bá ti rí ẹ lòun kan máa ń ṣe lókè àfún ṣe gbọ́ wọ́n lòun jọ̀mọ̀ sọ ṣe gbọ́ wọ́n lòun jọ̀mọ̀ sọ lọ́la apá ìgbọ̀n ní kóra tó máa ń ṣe lókè àfún yẹn mọ́ta lóhùn gbogbo tó máa ń sọ ó dá lóhùn tó ọ lọ. Okay, inshallah, inshallah. Okay, Sajmaro. Now, Nam, ọlẹ́tọ̀ọ́ kí ọ̀rọ̀ lè fi ìyára ìjẹ́ kọ́dà lẹ́yìn pẹ̀lú àtọ́nà tó wá ní ojú kóró kóró rẹ̀ wà lẹ́bi ní kúntù náà àìsí kò máa ń ṣe yára tó kó bóor àlẹ́bi ní mímú ti kọ̀ọ̀kọ́ yín yẹ mọ́ wọn lọ́mọ́ àlẹ́bi wà ní àlẹ́hàn tó dúró wa àmọ́ ẹni máa lọ bàtà òun kankan ṣẹlẹ̀ tó káwọn yẹn wọn lọ lè torí torí fi níbi tẹ́ àlẹ́bi ní kámá lọ́wọ́ àlọ́ nínú ọ̀nà على أهل ahli من min al بكم إن شاء الله insha allah الله yakun ghafara لي من so yóò wọlé yóò tó ziyara tí a bá fẹ́ ṣe náà obìnrin lílọ sí iṣẹ́ ọ̀rọ̀ kó sí méjì lọ́wọ́ àwọn afá àti ìmọ̀ níbẹ̀ afá mi ni kọ́ mọ̀ rárá kó ziyara afá mi ni lè lọ so wallahu a'lam àmọ́ ìṣòro rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n lè lọ àmọ́ kó mọ̀ jẹ́ lemọ́lemọ́ lemọ́lemọ́ nítorí anabi láàánú lọ́wọ́ zuwarat alikobo anabi láàánú pé àwọn obìnrin tó zuwarat ń balaga ni wọn tó bá tó bá mọ ń lọ limọ limọ limọ limọ àwọn tó bá ń lọ lẹ́kọ̀ọ́ kan bàbá tó ní tó pa ní kó obìnrin ẹni wọn ẹni wọn kúkẹ́ lé kó máa dé iṣẹ́ tó máa lọ lè máa dán oríṣiríṣi kó máa lè tó kó máa ṣe bí ò dá níbẹ̀ tó náà wọ́n lọ wáyé náà àti ní kẹbí mẹ́ta náà Ok, ok, kan ní pé èèyàn ṣe dábàá ní ìsìn kan wá ní bóyá aburú wá ti dábàá yẹn bóyá mọ́tò gba àbúkú wá ní ẹ̀ ojúbọ rẹ̀ lélẹ̀ ẹ̀ bóyá tó ń fẹ́ sọ ni pé di ìṣẹ́ kékeré yẹn mùsíbà ni ìyẹn ní dábà ní ìfẹ́ ìyẹn lẹ́ran bí ìyẹn ń sìn àbájì ẹ̀ tòmọ́tò wa gba wa kú tó a gbọ́dọ̀ bá fẹ́ tọ́ ọlọ́run lọ́mọ nǹkan tó fi bí ọlọ́run nǹkan tó fi ṣe ìwọ́n ráyè tàbí pé dábà máa ń gba kú yẹn kú ìtòkò sí yẹn wọ̀ ìdọ́kọ̀ lè gba ẹni fún ọlẹ́ gbá kú ẹni kan kú ọlọ́run àyà. Sọ́dọ̀ àná náà ń bọ́yá tọ́ba dàgbà dé òkè òkè òkè kẹ́ni tó ti ẹ̀kọ́ mọ́jú ní kẹ́ni tó bá dàgbà tó bá ká ó faramọ́ nínú ẹ̀ tó bá kú ìwọ́n nínú ẹ̀ tó bá kú ọmọ náà ní ìtò kọ́mọ̀ jù lọ. tó bá pẹ́ ní ọ̀bá wa náà tó àlẹ́mi ni ẹ máa rùn ọ̀ ẹ máa rùn pé a fẹ́ mú ẹ̀ nípa tó àlẹ́mi ni kẹ́sìrì ẹ̀rọ mi lẹ́yìn tí kẹ́sìrì yìí háyà tó fẹ́ má lẹ́fẹ́ mú ẹ̀ fẹ́ máa rùn àlẹ́mi ni jẹ́ pé ẹ̀rọ mi láyé náà ló ti kalẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ ẹ̀ ìpínlẹ̀ náà ni ẹ̀ sílẹ̀ rẹ̀ náà àfẹ́ sọ́dún lọ. Wọ́n lo ilẹ̀ àmù fún wọn. Wọ́n ló gbùmọ̀ fún wọn. Tẹ́rí èèyàn lo nǹkan, kò lo nǹkan, ìtọ́lọ̀ bá fẹ́ fún ẹ̀ lókun. Ìwẹ̀ ìtọ́lọ̀ bá ní pé wá ní ìfọ̀kọ́ ní ẹ̀ nǹkan ló lò wọ́n lo nǹkan fún ní. Sọ ibi ìjọba yẹn ọ̀dà náà. Àwọn obìnrin. Ọ̀rẹ́ bùkẹ́lá òfin lọ́lọ́wọ́ bá wà lókè àlà àrùsì ni náà ìbẹ̀rẹ̀ yẹn dá o ìbẹ̀rẹ̀ yẹn dá o ẹ̀dá bọ̀ ọlọ́wọ́ ọba òun lọ́mọ bó ti wà lókè àlà àrùsì òun lọ́mọ bó ti wà lókè àlà àrùsì kódà kọjá débẹ̀ ìṣàlá àbọ̀ àti láti ṣe ẹ̀kẹ̀lẹ́ máa púpọ̀ lórí ìwẹ̀ wá ọmọ ẹgbẹ́ ìgbò lórí ìgbẹ́ ìgbẹ́ ẹ̀sì ẹ̀sì ẹ̀sì ẹ̀sì máa olùdá ẹ̀sì ìwọ̀n tó bá ní kó lórí olùdá ẹ̀sìlẹ̀ àpọ̀ ilẹ̀ ẹ̀rọ